بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك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 أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا أدركم الله سبحانه وتعالى يوم كان وإن على لا شيء صدر وشي شارك إن شاء الله محمد صلى الله عليه وآله وسلم ثم صحابة النبي والتابعون أنهم مسلمين تجوز به ولا نوصل لهم ذلك Fala com o barulho no final. أعوذ بالله من الشيطان الرجيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وبناتكم وأخواتكم وأخواتكم أولادكم وخالاتكم وبنات الأخ وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم أكثرهم وضاعت وأمهات نسائكم وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم اللاتي في حجوركم اعترفتم بهن فلا جناح عليكم وعلى بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما يعلم àtìlẹ́jọ́ àwọn àlàyé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àdékòjáde bákan náà ìjẹ́ òṣìṣẹ́ ìwọ ọkọ mo fẹ́ ìyàwó bàbá ẹ̀ àlàyé níwọ̀n bá ti lọ lórí gbogbo àwọn ọ̀ràn yìí àlọ́sùn ni mùsùlùmá mo fẹ́ kí ni àti ìgbẹ́ kan nínú àdáwọ̀ rẹ̀ ti wọn التحريم والتحليل لله سبحانه وتعالى ولرسوله صلى الله عليه وسلم káàní nǹkan tó ń bẹ haramu ni nǹkan tó ni àwọn méjì péré ni wọ́n ní ẹ̀fọ́ yẹn kò sí àfáà nínú àwọn méjèèjì yẹn kò sí ọba àlú nínú àwọn méjèèjì yẹn kò sí olórí ìlú kan nínú àwọn subhanahu wa ta'ala tó ní ẹ̀sìn ìwòlẹ́ni àkọ́kọ́ tó ní ọkọ́ nítorí pé kìí yìí haram ni kìí yìí halal ni ẹni tẹ́bi lẹ́yìn ọlọ́run tó ní òun lẹ̀lẹ̀ tó ń lọ Muhammad bin Abdullah afọlù sọ̀làwà àti rọ́bì rọ́bì ọ̀sálàmù àlè òun lẹ́yìn tẹ́bi na àwọn ọ̀pọ̀lọpọ̀ fún wọ̀tà ẹ̀rá àtúnṣe ńlá rẹ̀ sọ̀lọ́mọ́ àwọn àyọ̀sẹ́dá kò sẹ́ni tó ní ọkọ́ ní kí ni ó sì kílẹ̀ pé ìkẹ́kàn ó wà lọ́ọ̀fù àbí kò wà lọ́ọ̀fù èyí kẹ́kàn ó tẹ́wájú orí ilé gbogbo ayé pàápàá jùlọ bí ìsìláàmù ọba jẹ́ ẹ̀sìn tí ó máa ń jẹ́ ọ̀gá lórí ayé ìlú méjèèjì ẹ̀ka fún tó gbogbo òdílé lọ́kọláya tí wọ́n ń rèsì ọmọ fún àdúgbò yìí gbogbo ilé iṣẹ́ gbogbo ilé ẹ̀kọ́ tàbí kó so èso tí ìsìláàmù olùdíjọ ilé ẹ̀kọ́ tí ó ń ilé ẹ̀kọ́ òwe kódà ó débi ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣe ọwọ́ sábà tó tó ṣe pé akẹ́yìn ọjọ́ ọ̀la dáadáa tó sì dára ju ìṣòro ẹ̀jẹ̀ ká fojú tó ń pé kí ni tọ́lọ̀ ń pè lé nínú ẹ̀sìn ṣé àwọn ọmọ ní àdé àlàyé sábà ti fojú tó ká sì mọ́ àlàyé ọlọ́ọ̀rẹ́ àlàyé nígbà kájà wa papọ̀ àbí fífẹ́ nu wa papọ̀ nígbà kájà òjò wa papọ̀ àbí káṣá àbíkiri wá sako àbí kíjọ àbí káwùjọ wá sako ṣé àlá ìyọ̀wọ̀ ọ̀gá tó tábìlì àdá yìí. èyí tọ́lọ̀ àtàlẹ́yìn rẹ̀ bá pè ní àwọn kápọ̀n ìdá ìdá àwọn ọ̀nà ìdá àwùjọ wá pè ní àdá yìí àbí àṣà àbíkiri wá pè ní àdá yìí àbí ìfẹ́ni tí wá gbọ́n pè ní àdá yìí tágbà pé nǹkan yẹn àwọn ọ̀nà bá a bá ti lè fojú

tí dị Bákan náà, ọlọ́run tún fi àwọn ọkùnrin lórí àlámọ̀ níbí. Nígbà tí tó di ọ̀rọ̀ rẹ̀ káwọn tọ́lọ̀ àwọn ọkùnrin lórí nípa ní. obìnrin náà gbọ́dọ̀ mọ̀. Màtọ́lọ́ fi àwọn ọkùnrin òun ṣe léèwọ̀ fún wọn. obìnrin tọ́lọ̀ àwọn fún náà gbọ́dọ̀ torí lè ṣe é ṣe káwọ́ ọkùnrin tẹ́sùn yìí tí ó bẹ̀rù ìrànlọ́ lára èèyàn bẹ́ẹ̀ ní lè ṣe ṣe káwọ́ ìfúnṣe tó kó dàgbà títí ẹ̀yẹ náà kó dà fà lójú ra rẹ̀ kó lò ní lè ṣe ó kó dà nígbà míì ó lè jápa fún ẹ̀dá tó nímọ̀ ṣùgbọ́n ìjọba ẹ̀dá ẹ̀rọ fẹ́ lò ó èsù fẹ́ lò ó ìgbà táwa fẹ́ tún fẹ́ lọ àdéhùn bá gbọ́ ọ̀rẹ́ á lè kájú ní káyìí àfa àlẹ́dúrà yín àfa fún ìlẹ́dúrà yín ẹ má kó sílé ìwò yìí àbí ìlú bólú ìdí atájú olùdarí pé bóyá ìlú bá gbẹ́sùn yé àwùjọ òbí dáa ẹni tí ń tọ́ máa ti ń wo máa gẹ́gẹ́ bí abilékọ nípa bí ara tó tẹ̀lé ọlọ́run bá yé àwùjọ òní kò ní kútsọ̀ kútsọ̀ wà bọ́ọ̀lù gẹ́gẹ́ bí a

èèwọ̀ náà sì làwọn náà káàmọ́ káàmọ́ ẹ̀rọ ọkùnrin yẹn. àwọn méje kan ń bẹ nínú obìnrin àrọ́wù náà yàtọ̀ jẹ́ àtẹ̀gbàwò dàbíyìn èèwọ̀ ló jẹ́ fọkùnrin ó lóun kẹwọn ní àgbègbè èèwọ̀ náà ló wá jẹ́ fáwọn obìnrin náà tí wọ́n gbà tí ọkùnrin ó pàmò sí ìyàwó torí wípé mọ̀lẹ́bí ni wọ́n jẹ́ síta wọn àdínẹ́kà ìyẹn ni ní. àwọn kan tó wọ́n ń bẹ nínú àwọn obìnrin ìran méje náà ni wọ́n èèwọ̀ ní ọkùnrin ó fẹ́ wọn èèwọ̀ ní káwọn náà láwọn ó fẹ́ ọkùnrin yẹn torí wípé ní tó so wọ́n papọ̀ kìí ṣe blọọ ṣùgbọ́n inú ọ̀hún relationship ni. wọ́n ti di àná ara wọn ó wá di ìwọ̀ kan fẹ́ra sábà ti méje ilé fún méje ilé oṣù mélòó oṣù mẹ́rìnlá. méje ó ní mẹ́ta ilé ní ọlọ́run ló gbé ìwọ̀ fún ní láíláí láíláí láíláí láwọn méjì èèwọ̀ láíláí ni for any circumstance ìbáṣepapọ̀ ọlọ́pàá láyọ̀ gbọdọ̀ wáyé láàrin wọn sọ́kùnrin yẹn. méjì tẹ́lẹ̀ kejì ìyẹn láti rí àwọn èèwọ̀ tó ti wípé ó wà circumstantial àwọn ìgbà kan bẹ yóò máa ń dé wọ̀ ìgbà yóò ní dé wọ̀ tábà dé ìyẹn náà á tẹ̀lé báyìí. òun máa dá àtìkùn àwọn obìnrin àwọn ìyá yín èèwọ̀ ní kẹ́ ẹ sí pé èèwọ̀ ni kí àwọn kí a náà wọ ọmọ rẹ̀ títí ó lò fẹ́ẹ́ fi sọ́kọ̀. Ṣé ti wọ òjò lẹ́yìn lẹ́yìn ẹ bá wà rẹ̀ kó ojú méjì à àti ń gbọ́n bẹ́ẹ̀ àti ń kà á. Kódà mo wípé àṣà wa ò fara mọ́ àmọ́ díẹ̀ díẹ̀ náà ni bí ò bá padà yá. Bí ìmọ̀ sọ̀rọ̀ ọlọ́run tó gbogbo àwọn ọmọ rẹ̀ yẹn táwọn akọ́wò bá ti tìyà ti wá àdúrẹ́ lórí ẹ̀ yóò di wípé kódà wọ́n ti lè ká fáìfáì ìyá àtọ́ wọ́n ti lè ká táwọn olùdókòwò ní wọ́n jẹun èèwọ̀ ni o ọmọ ò gbọdọ̀ fẹ́ yá ìyá ló gbọdọ̀ fẹ́ ọmọ wà bàdá ti kùn àwọn obìnrin àwọn obìnrin tẹ́ bí àlùbàdà èèwọ̀ ni kẹ́ ẹ̀ sanwó níyàwó ìwọ ní káwọn náà wá sọ wípé ẹ̀yin ló kàn sẹ́yìn táwọn fẹ́fẹ́ lọ́kọ. ìtàn sọ wípé òní àti mọ́tẹ̀ ìjà lọ rẹ̀ pápápápọ̀. àwọn apá ní onísìnà lọ́kùnrin tó fún yàn lóyún. ìgbà tí ẹni tó fún lóyún òbí wọn ó obìnrin tòun ti kó tó ní ìsìnlẹ̀ náà ni pépù ìsìnlẹ̀ ló fi di ọmọbìnrin yẹn àwọn kan nínú àpá àtọ́ wípé lára ọmọbìnrin tó di ìwọ̀kún náà ni kò lè fẹ́ àwọn kan nínú ara ó lè fẹ́ tó bẹ̀ yà ìrọ́lẹ̀ ẹ̀kọ́ ni àyè àwọn afáàkì fún ọ sọ wẹ́ẹ̀ wọ́n ní ọ̀nà tó fi gbà sí ọmọ yẹn kì í sọ̀nà àkùdọ́ǹtì pàṣẹ kì í ṣe fáńtì nìkan òun ló bí ọmọ yẹn tí ọmọ yẹn àyíká fún ọmọ yẹn torí kò lè ọmọ yẹn ò lè jogún ẹ̀ ọmọ àyè ni olóògbé jogún ọmọ yẹn tó bá ń tẹ olùlẹ́tọ̀ láti fẹ́ ọ̀rọ̀ bàbá àpá àkọ́kọ́ yẹn ṣùgbọ́n ètò ilẹ̀ yìí ni pé bóòlù tó jọba àyètò kò lè fẹ́ o torí pé bẹ́ẹ̀ mọ ara ìlú níbí àti tó bá ṣe pé àgbèrè kan obìnrin yẹn náà ṣe kò lè kò mọ pàtó ọkùnrin kówó láti papọ̀ ń bà yẹn lọ́dọ̀ ọ̀nà sperm rẹ̀ sábà ló ti doyún ṣe sọ pé kò sáàyè tó wò ní mílíọ̀nù mọ́ni wo tẹ̀lé tó jẹ́ pàtó náà àwọn ọmọ ẹgbẹ́ ìlú náà ṣe rẹ̀ kó láti papọ̀ ìyẹn láti sọ. ṣùgbọ́n tó bá darí tó o pé olóṣù tó ti tó wò ní nǹkan mẹ́fà kìlọ̀dún mọ́ ẹni tó wò láti papọ̀ láti ní tó tó wò ní mọ́ kò lè fẹ́ tó bá torí náà bí kò ní fẹ́ ìwọ ni. Lẹ́yìn ìwà nígbà tí kò ní dógún ìyẹn ọ̀rọ̀ mí nìyẹn. Mo lè tó kí ayé máa fà mí lọ ní yóò ẹ̀ tó bá kú. Ọmọ ìlú bá ti kú nígbà láti bẹ láyé ọ̀rẹ́ náà ní dógún ẹ̀ lọ́dọ̀ àpáta náà wà fà. Àpáta náà lè dógún. Mo ti dógún ara wọn. Ògùn ìyá ẹ̀ tó fi nìkan ló lè jẹ. Ó ní àwọn tọkùnrin ògbọ́rọ̀ fẹ́ níyàwó láyéláyé táwọn ògbọ́rọ̀ sọ pé wọ́n ọkùnrin yẹn àwọn fẹ́ jẹ́yàwó nílé ẹ̀kọ́ tọkọ àwọn. wà á kàn wá ẹ̀dùnkùn àwọn ọmọ ìyá nínú obìnrin àti èèyàn àbábúrò èèyàn náà lóbìnrin ojú ẹgbàá àbúrò wọn lábẹ́ òfin ìlú wà á sábàlá àbí òun ni gbogbo ẹni tó bá wá lẹ́yìn tí àbàbá yẹn àlọ àbí fún tó bá dọ́kùnrin ẹlẹ́gbẹ̀ẹ́ jáde dáadáa o gbogbo ẹni tó bá ti wá láti tí àbàbá yẹn gbogbo ẹni tó bá ti wá láti tí àbàbá yẹn tàbí pè ní pátánà ọ̀pọ̀ tó dọ́kùnrin àbúrò bàbá ni ẹ̀gbọ́n bàbá ni onídàáyé tó bá ti ní àmà tàbí bìtà àmẹ̀tò òun ni pátánà òun ni pátánà àǹtì ẹ̀gbọ́n àti àbúrò bàbá yẹn lóbìnrin ẹ̀gbọ́n àti bàbá yẹn lóbìnrin àmà tàbí àmẹ̀tò bàbá yẹn nìyí ó lẹ́gbọ̀n obìnrin ó lábúrò obìnrin ápẹ́ nìyẹn èèyàn lè tẹ́ ẹni fẹ́ra ní òwò lẹ́nu bàbá yẹn wá mú èèyàn títí kó lọ́mọ àkóso ìlú mi láti fẹ́ lọ́mọ káàdúró bàbá yẹn mú èèyàn títí téèyàn náà wò ní jíjá mo sì fẹ́ mo sì àdìmáyà àbúrò bàbá mi lóbìnrin rárá kò gbọdọ̀ níbẹ̀ ó lè wáyé ẹ ò fẹ́ kó lè kọ́ ó lè wáyé bàbá nìyí first born ẹ̀ ló lọ́kùnrin ó ti dàgbà last born bàbá tí wọ́n bóyá ìyàwó ọmọdé ni bàbá wọn tó bí yẹ fún ìyẹn ṣe ìfà kódà bàbá yẹn gan first born bàbá yẹn gan ó bẹ̀rẹ̀ gba ọmọbìnrin gan lábúrò bọ́ọ̀lù yìí àbúrò bàbá yẹn ni bó tẹ̀lé pé ìyàwó ọmọdé lójú ó mọ ọmọdé tẹ̀ dáadáa tó á ń tiẹ̀ kódà bàbá lábúrò. wọ́n wá sí nílẹ̀ náà áńtì màlúù àkókò láti ní o tó wá nígbà yẹn àwọn lọ wà sùkúù àwọn fẹ́ ra àwọn sí ó di ìran wọ̀kọ̀ fún ìdílé ti ìyá ìdílé ìyá ènìyàn ìyá ènìyàn ní ẹ̀gbọ́n àbí ní àbúrò tọ́jú obìnrin. ìwọ nílé ìjọ ọkùnrin kó lóun kẹrù pẹ̀lú náà o àbúrò ìyá ẹ̀ ní wọn á fẹ́ ó ti wọ̀ ẹ̀gbẹ́ ìyá ẹ̀ ní wọn á fẹ́ ó ti wọ̀ ó ti máa rùn. wàbà náà tó ká àwọn ọmọbìnrin tí ọmọ ìyá ẹ̀ lọ́kùnrin bí ọmọbìnrin tí bọ̀dá ẹ̀ yẹn bí àbábúrò ìlọ́kùnrin bí ipò bàbá rẹ̀ wà fún wọn èyí ò lè fẹ́ wọn ìwọ náà ló bá kọ́ ló bá fẹ́ tọ́jú ìyàwó ní ọmọ ẹ̀fẹ́ ìlọ́ba àbúrò ẹ̀ ó ti wọ̀ ìran kẹfà nìyẹn wàdà yẹn tó kọ́ ìran kéde òun ni àwọn obìnrin tí ọmọ ìyá ìlú obìnrin bí gẹ́gẹ́ bí ọkùnrin ìgbẹ́ ní àkóso ìgbẹ́ ní ọkọ bó ṣe dè wọ̀ kéèyàn ní ìwọ fẹ́ kódà tí ò sí lọ́jọ́ ọkọ bó ti lè ṣe yín fa burú yàn bẹ́ẹ̀ náà ni ìwọ tó bá lọ́jọ́ ọkọ táwọn tó bá ti ń bẹ̀ lóbìnrin ìlú fífẹ́ ẹ̀gbẹ́ ìyẹn náà ni títà yàn kó tó lọ́jọ́ ọkọ ìwọ kẹ́lẹ́ yóò ṣe jù pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ tó bá ń lọ́jọ́ ọkọ tó bímọ sẹ́nà ọmọbìnrin ẹ̀ náà ó dé wọ̀ fún yàn ṣùgbọ́n ọmọ ṣèyàn àti ọmọ wọn wọ́n lè fẹ́ra wọn níbi méjèèjì tó kù lọ́wọ́ parí in fact níbi láti bí àgbàtùkún wàkọ̀ọ̀dàtùkún wàbẹ̀dàtùkún àwọn mẹ́rẹ̀ ẹ̀rọwọ́ bẹ̀rù yẹn ọmọ èèyàn àtọmọ tí ó lè fẹ́ra wọn ẹ̀gbọ́n bàbá èèyàn àbúrò bàbá èèyàn èèyàn àtàwọn ọmọ wọn lè fẹ́ra wọn bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n bàbá èèyàn ti ń bẹ́ẹ̀ ní ọkọ àbúrò bàbá yẹn ti bẹ ní ọkọ èèyàn àti ẹ̀yìn lórí fẹ́ra wọn èèyàn lè fẹ́ ọmọ wọn torí kọkùnrin ìlú ọkùnrin míì olóbi wọn. àwọn ọmọ ẹgbẹ́ èèyàn lóbìnrin tó dọ́kùnrin ọmọ àbúrò èèyàn ọkùnrin ṣùgbọ́n kóbìnrin èèyàn àti ẹ̀dá àlejò fẹ́ra wọn ṣùgbọ́n àwọn ọmọ téèyàn náà bá bí wọ́n lè fẹ́ra wọn. bẹ́ẹ̀ náà ni bàbá ọ̀hún àbúrò àfẹ́fẹ́ èèyàn tó ti lọ sí ọkọ tó bímọ èèyàn àtẹ èèyàn lè fẹ́ra ẹgbẹ́ bí lọ́kọláya ṣùgbọ́n máa ń ṣe èèyàn àtọ́mọ àbúrò èèyàn lóbìnrin àtọ́mọ àbúrò ẹ̀mọ́ ìgbé èèyàn lóbìnrin wọ́n lè fẹ́ra wọn. eléyìí kọ́mọ̀ dáadáa nínú kọ́jọ́ ọkọ̀ sáwọn àìjà wọn nígbà ní lárúbáwá haúsá mọ́bí ilẹ̀ yorùbá olùdarí nation

ilé yẹn kò lè fẹ́ràn apá gbogbo yẹn rẹ̀ mọ́ òun lè bá wọn fi yàn. ìyẹn ni ó ní àbúrò bí àti òun ló sọ ṣùgbọ́n òun àti máa ń rẹ̀ ilé kò ń fẹ́ ẹni ṣe wọ́n ní ìrànwọ́ ìwádìí ìṣe irú ẹ̀ ìrànwọ́ aládé ìṣe irú ẹ̀ wọ́n ń bá àwọn so agbọ́nrin yìí káwò di ara. sẹ́wọ́n ní kí èdè káàkàkà rẹ̀ lè káàkàkà rẹ̀ ní gbogbo ìyá tí ó kọ́mà bàbá tí ń bá ọmọbìnrin tó bí ọmọbìnrin náà fi ń fẹ́ bàbá ẹ̀ ẹ̀kú sí ìkọ́ very well ní 1999 nílùú tẹ̀lé ìgbéga ọ̀ láńgbọ̀n bàbá yẹn òun ló gbé kọ̀ǹpẹ́ǹ síta ó ní bàbá òun fẹ́ẹ́ fi fúláwọ́ òun ó ti ní sísáàtì lórí ilé ọkọ tí ọ̀rọ̀ àkànjọ bí wọn àti àkànjọ bí wọn ó ti ní wọn ó wá lọ fẹjọ́ fún ẹ̀gbọ́n tó ń tẹ̀lé ó lọ fẹjọ́ fún ó ní bàbá ọmọ náà tún fà ìpínlẹ̀ ẹ̀rọ ìṣòro àmọ́ òun sì fẹjọ́ fún wọn ní òun torí ó mọ̀ sí pé wọ́n padà sí ẹ̀fíkà lòun tí ó wá pẹ̀lú lọ́sùn àti òun àti ẹni tí bàbá àwọn fẹ́ tuntun bẹ́ẹ̀ fún bàbá àwọn tún lábọ̀wò ẹni ẹ wá ní àfọwọ́n àtẹ̀gbá àwọn àgbà káwọn tó lọ ilé ọkọ bàbá àwọn ń bá àwọn ẹ̀kọ́ lọ́dún ìlú dada nineteen ninety nine ẹ wò báyìí fún kódà àwọn tó lábàá ni. tó oníṣòwò tó tó fẹ́ dá ìyá tí wọ́n lọ sí bàbá àwọn kó náà bọ́ ọdún tó tó tó lọ ilé ọkọ kó tó wá ń kọ́ obìnrin ẹ̀fà ló ń síta. kí ni tí bàbá nígbà ọmọbìnrin tó múra rẹ̀ bí tí ó wà di wípé kò obìnrin míì ó lè fẹ́ yíya ẹ̀ mọ́ tó wá fẹ́ sọmọ ẹ̀bìnrin di sẹ́kọ̀n wà. ó fẹ́ sọmọ ẹ̀bìnrin di fọ́ọ̀tù wà. ó fẹ́ sọmọ ẹ̀bìnrin di fọ́ọ̀tù wà. ó ti ń tẹ̀lé dáadáa fúnra ó ti wọ́n fúnra wọn. ọmọbìnrin yìí àti ọjọ́ pọ́n lára kìí ṣe àfẹ́sẹ̀ bọ́ọ̀dù lásán àfẹ́sẹ̀ tí ìyá ẹ̀ a bàbá ẹ̀ ní bàbá ẹ̀ tó ní àfẹ́sẹ̀ tí ìyá tó bí ní bàbá ẹ̀ gẹ́gẹ́ ọkọ ọmọbìnrin ẹ̀ ní bàbá ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tí ìyá òbí náà ọlọ́run má pa wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ wa má ti dùn bínú rẹ̀ sí wa àwọn èèyàn tayọ wọn tayọ àkùnfin ọlọ́run ilé àwọn tó wọ́n ń lo nǹkan ẹgbẹ́ bíi agbára ìṣù àdúgbò tó ń gbé ìdábára ìlú lọ́sílẹ̀ rẹ̀ ní ojú òkúrò bẹ́ẹ̀. Dàbàdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ìyá fẹ́ra wọn. Ìṣẹ́ náà fà sínú lábùjá, káàbọ̀ tó wọ́n sára wọn kò fẹ́ ẹ̀sẹ̀ tó tẹ́ àbújá tó ń rí èrò ń wá tó sẹ́lá sí àbáyé lórúkọ ọlọ́run mú ní ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta tó dúró ọmọ yorùbá ni wọ́n nípa àgbègbè bíbà wọ́n ti gbé dáadọ́ áwọ́tá dálẹ́ nu wọn ìbò kì dálẹ́ nu wọn lọ́wọ́ àpàtì rẹ̀ tó kò sí lè yẹn fẹ́ lọ kó túbọ̀ àwọn tí ẹ̀ bá jẹ tí ò bọ́ lábáwá yóò gbé ìbò tí ò bá gbé ìbò tí ò bá bá ọ̀tá yóò bọ̀ yorùbá Ìgbélé máa ń jẹ́ kí àwọn èèyàn ti fún àìkọ́ fún yàrá wọn sílẹ̀. Nínú àwọn ìwà tí wọ́n wà ní pé gbogbo ẹni tẹ́ fi láyé ní airline tẹ́lọ̀ àwọn ọmọ yóò wọ̀ wọ̀pọ̀ káàkiri nínú ilé báwọn tó ti bàlágà sí ara fẹ́ẹ̀ kà fún. Ọ̀rọ̀ yẹn máa ń gbé ṣùgbọ́n àgbègbè àwọn ẹlẹ́sìn ẹ̀ ló sọ nínú ọdún ọjọ́ àbájáde sọ̀rọ̀ pé kí ni wàhálà báyìí ṣe fi pọ̀ jù. tó wọ́n lọ sáré ẹtì máa lọ wá. tó lọ́wọ́ fẹ́ júwe òótọ́ sábà rẹ̀ ń sọ fún kan nínú àwọn obìnrin yẹn. ọmọbìnrin ọmọ tó rí ní ẹ̀gbá àtàkùrọ̀ ọkùnrin àtòbìnrin wọ́n jọ wà ní ti rúùmù ní lórí wọ́n lè lọ kó gbọ́dọ̀ dájú lọ sí iṣẹ́. ojú ọ̀nà ló dé tó ń lọ sọ́ọ̀mù tó yẹn sí pé láti tó ń gbé jáde yìí àwọn tó ń bẹ ní ẹ̀fọ́ ti gbọ́ kù sílé tó yẹ kó ń padà wá tó yẹ kó ń tó yẹ kó ń kó dájú tó ń láti padà sílé. ìgbà tí wọ́n wọlé ìyá ti sálámà tó tó ebi ti tó rú kò tẹ́ tó bọ̀ òkúta òkú sálámà. ó sì ké bí ẹtí ìdì náà ó ti jẹ́ ó ti kó ti jẹ́ ìyá ìwọ́n bẹ̀rẹ̀ sí ló pariwo àwọn méjèèjì mo lọ́wọ́ àgọ́ lẹ́nu ìfún òun jẹ́ ìfúnni sẹ́nu ìjọ mo lọ́wọ́ àgbà òye kan wá ní méjì wípé kúrò wá rúùmù tó wà nílẹ̀ ọ̀kan rúùmù àkọ́kọ́ tó kọ́ sí jẹ́ tọmọ ọkùnrin ìyẹn làgbà àwọn tí òkú lé mọ́ bí ń fi

tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí láàárín ọmọ ọmọ ọmọ tó bí omi méjèèjì bẹ́ẹ̀ ní ní kò wá ju òun kò lọ ọmọ kò rí ara kí ni wọ́n ti sọ̀rọ̀ àwọn kò ń bí lẹ́gbàá wọ́n ń bára wọn ní bí méjì ò bá ti fa kò lórí àbúrò wọn tó lè ṣe ṣe fi

ṣùgbọ́n tó bá tí mo fi gba ohun fún wọn yìí ìrìnà kọ̀ǹpútà èyí láti wọn kọ́kọ́ mọ fún wọn ọmọ wà lé tó fún wọn ju gúgú kọ́mọ̀ tó lè rí ẹ̀yìn lórí sáà ìgbà tí wàhálà rẹ̀ bá dé èèyàn yóò máa ràn kò sí àpá àtàkùn ìrẹ́ pé tó àwọn onípa tó wà kan méjì ẹ̀rọ náà náà ní ẹ̀rọ tí wà tí wọ́n tọrọ àforíjì náà kò sí bẹ́ẹ̀ lọ. eléyìí jẹ́ ìran méjèèjì àkọ́kọ́ tí ìsìlámù ní ni wọn ló jẹ́ kẹ́rẹ́ mú ojúra ní marriage relationship sexual relationship by any circumstance kò gbọdọ̀ wáyé. wà á má túmọ̀ láti ọ̀pọ̀ ẹ̀lẹ́kùn àtàwọn ẹ̀yà ní àmúkèèdè mí nìyí àwọn ọ̀dá ní tó ti rí pé wọ́n fún ní wọ́n yàn ẹ̀rọ pé wọ́n ti ṣàlàyé ẹ̀síwájú nígbè dénú kọ́ṣà alábáwá tó bá bímọ ọmọ ìgbé ọmọ wọn lọ sábà ní oko ó ti ní àwọn obìnrin tó ti wípé sẹ́yìn láwọn rẹ́ńdà ní bẹ̀rẹ̀ kánọ́ọ̀pì ọmọ tí wọ́n nìyẹn tó àgbélẹ̀kì máa wáyé láàárín wọn àti bàbá ọmọ lórí pé tẹ́wọ́dì sí àbí sálẹ́rì gbogbo obìnrin tó bá ti fún ìrànlọ́yàn ó dé wọ ọkùnrin yẹn tó torí kò yá ló wà torí kò yá òun ló wà ẹni fún yàrá ọ̀nà lára tí ìyá tí ń jẹ́ ìyàwó ọmọ náà lè fún lọ́yà ń wò bí lára tí ìyá tí ń jẹ́ tí ń lọ́yà yẹn tó wọ́n bẹ̀rù màhara wọn wípé déédéé kí ni ọyàn ó mọ lè mú nígbà ẹ̀yà obìnrin tó di èèwọ̀ wípé wọn ò ní fẹ́ ra ẹ dábàá jẹ́ kí káwọn yìí dáadáa kí ni wọ́n ti kí ọyàn tọmọ nígbà ẹ̀wọ̀ obìnrin yẹn tí ó sì di wípé ìran yorùbá ní láti dùn mí ìyá tí wọ́n gbọ́ ẹ̀rọ sọ́dọ̀ rẹ̀ yíbò ni àbáwọ́sá ni àdéhùn àti láti dùn mí wọ́n sì di èrò ọdún fẹ́ra wọn kí ni quantity irú ìmúyàn tó lè wáyé àwọn àbá àtẹnilẹ́ka tó bá ti di pé ìyá yìí lè sọ wípé ọmọ yìí ó ti mú yàn nígbà yà nílẹ̀ ẹ̀mẹ́ta ó lè wọ̀ mo ní ṣùgbọ́n tí ò bá tẹ̀ ẹ̀mẹ́ta bọ́jọ́ bá wájú wọ́n lè wọ́n lè fún àwọn ẹgbẹ́ ara àbámu sáfù. Àwọn kan ní òwúrọ̀ pẹ́ mẹ́wàá ṣùgbọ́n ìyá wa nínú àwọn ìyàwó àti Mohammed Ọ̀sẹ́dá gbogbo àwọn ìyàwó àti ìyá wa pátápátá bẹ̀rẹ̀ láti ìyá wa kọ̀ sí ìjà lẹ́yìn ìwọ́yìn lọ́ọ̀bù ọmọ àìhà lórí gbogbo àwọn obìnrin tó jẹ́ ìyàwó níyà lẹ́bí ìyá gbogbo wọn. Àmọ́ ọmọ àti ìyá ìyàwó àìsà lọ́ọ̀bù ọmọ àìhà ọ̀rọ̀ káàkiri sọ ní ọ̀rọ̀ yìí òun ló rẹ̀ àwọ̀túwé ọ̀pọ̀ àwọn àbá wọ́n ní káàkiri ọ̀rọ̀ ẹ̀ máa ń ní tí ẹ̀ bá ti sọ wípé yàtí tẹ́ gbọ́mọ̀ lọ́dọ̀ mi ó ti mú yẹn máa mú ìdá ẹ̀kọ́ kẹtùtẹ́ máa tó mú yẹn ó yóò kò yóò òun ti fún lọ́nà òun tó ti gbé ẹ̀ máa mú tẹ́ ẹ̀ bá ti bá ti dùgbé ó dé rò kí n ti jẹ́ márùn-ún ló wáyé gbà náà. Wà á wá ìdíkùn nílẹ̀ ọmọ ọ̀yà ìpele kékeré. Ìyẹn làwọn ọmọbìnrin ọmọ ìyá yín tẹ́ ẹ̀jọ́ mú yàn papọ̀. Ìgbà tí ìyàn mú yàn lábẹ́ ìyá yìí, àdúgbò àwọn ẹlòmíín náà tí wọ́n gbé àwọn ìlú wá láti inú ẹ̀yà tiwọn àti láti inú ìlú tiwọn. For the same purpose, tí ó fi gbé wá fún lọ́dọ̀ rẹ yẹn òun náà làwọn náà ń gbé tí wọn náà wá fún ó wá ń bí díẹ̀ tó méjì mẹ́ta mẹ́rin kẹ́ẹ̀rin ìrọ́lọ́ arábìnrin yìí ẹ̀ẹ́dẹ̀fẹ́ aláyọ̀ ó wọ̀ torí kò sí obìnrin tí wọ́n fi kan ipò ẹ̀ náà obìnrin náà wà sí fún kápọ̀lọ́rọ̀ ilé yìí méjèèjì tá a kà yìí ẹjẹ́ pé by thanksgiving ọ̀gá ìmọ̀sìn ní Islam sọ pé àdúgbò wa by thanksgiving yóò ṣe ti mọ̀lẹ́bí ìṣẹ̀jẹ̀ mọ̀lẹ́bí wípé agbọ́mọyàn nígbà yẹ obìnrin kan òun ló bí ilé ìyá ọmọkùnrin nìyẹn nígbà yẹ rẹ̀ ṣé ìfẹ́ ìmọ̀ àwọn òun lè fẹ́ra wọn ọmọ obìnrin ilé ìjọ kó wà pẹ̀ náà lọ́nà papọ̀ náà mo ò lè fẹ́ra wọn. òfin wọn ti di yẹn nínú àwọn ìwọ̀n obìnrin tá a lè fẹ́ra wa láyéláyé láyéláyé. وأمهات نسائكم Ìyẹn làwọn ẹ̀dá tí wọ́n bí àwọn ìyàwó yín mọ́bá ń lọ. Mọ́bá ń lọ, àlè ìgbàlódé kò ní èèyàn ò lè fẹ́ dá èèyàn ìyá àgbàwọ èèyàn láti òfin ẹ̀. ṣùgbọ́n tó máa torí pé ó lè wáyé ṣe ní tọ́wọ́ bá ti òfin nù kọ̀ọ̀kan àti àmẹ́tì rẹ̀ sọ̀rọ̀ wà lọ sọ́dà ló ṣe òfin nù súnà. káwọn òfin ìkẹyìn ògùn ọ̀sẹ̀ láwùjọ ti wá káwọn orúkọ owó wọ̀wọ́ kò sí òfin tó bá gbogbo ìgbà mu tó bá gbogbo ọjọ́ mu tó àwọn ọgbà òjò tó ní ìsìlámù lọ. Wọ́n ti lè ti wà fáwọn ìfẹ́ yẹn tí ò bá náà ń ṣẹlẹ̀ láwùjọ ní ẹ̀rọ lọ ti báyìí kó ń ṣẹlẹ̀ nígbò mí. Bẹ́ẹ̀ ni, èèyàn rí ọmọbìnrin ó ní ẹ̀rí bá mi sọ̀rọ̀ bíbá yóò ẹ̀wà ní wa ní o, ilé wa ni máa wá ọ̀dà bí àdírẹ́sì bí lẹ́yìn ìpínlẹ̀ ẹ̀rìn báyìí ẹ̀wọ́ báyìí ẹ̀wọ́ báyìí ẹ̀bá ti débi báyìí ìbẹ̀rẹ̀ ìdájọ́rùn ló gbé kí ló ṣe wọ́n yẹ à ìdájọ́ wa fún wọn kọ̀ wọ́n rẹ̀ àbídájọ́ ti kú tí òun rẹ̀ sí ìmáàlì dídé pápọ̀ yóò dé bẹ́ẹ̀ tó bá wò ó pé ìyá ìgbà yóò bẹ̀rẹ̀ tó fẹ́ jẹjọ lọ ó lè lọ

bí tí wọ́n mọ kó tẹ́lẹ̀ sí káfí kọ̀ọ̀kọ́ ó lè àkọ́kọ́ mi wípé gbogbo ara tó fi wípé bàbá tó bí ìyàwó ẹ̀ òun lẹ́sọ̀ fún ọmọ ẹni lára ìyàwó ẹ̀ tó jẹ́ ìyá ìyàwó ẹ̀ ìwọ tó jọ ọmọ náà tó wá ní ìwọ̀jù lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin mọ̀ ká ó lọ bọ́ mẹ́rin ọmọ ilé ọkọ náà ni yóò sọ mọ́ báyà òkèèrè ìwọ náà yóò ti mọ́ ń gbé náà mo lọ kọ́ wọn sọ pé wà láì ìyá ìyàwó mi náà á wọn rọ jìbẹ́ ìbílẹ̀ wùmà ìbílẹ̀ wùmà bó bá tẹ̀lẹ̀ tán ìwó ra ilé mi bó bá tẹ̀lẹ̀ tán wọ́n lè dì mí bó bá tẹ̀lẹ̀ tán wọ́n lè bẹ́ẹ̀ mi ìjà ìgbìyànjú kápò tó lọ́wọ́ bá náà ọmọ tẹ̀lé tí ìrìnàjò ìyàwó nulẹ̀ ó dé wọ̀ bí ẹ fẹ́ gà ó di bẹ́ẹ̀ kàrẹ́yìn ìrọ́jẹ́ ni wọ̀rọ̀ bá ìrùkùn láti tìrìkùdúrìkùn mínísà ìrùkùn láti ìdàkọ́sùn bìhìn méjì lábáwá àwọ̀báì jẹ́rùn àríbà àríbà lọ́mọbìnrin tí ó yàwó ìdó wá fẹ́yà bàbá ti wípé bàbá ti kú ìyá ti kú òun lé lọ́mọbìnrin ṣé ẹ̀rọ náà pé ìyàwó tí mo fẹ́ yìí ọmọ ilé yìí ó gbé wá fẹ́mi lọ́mọbìnrin àbí diversion of class rẹ̀ kọ sílẹ̀ wọ́n ní ọmọbìnrin lọ́wọ́ ara wọn ó láti ọmọ fẹ́yìn ẹ̀mí irú ọmọbìnrin yẹn èèyàn ò lè fẹ́ o kí títí kó wá ní ọmọ tí ìyàwó ìlú wa ń lè ní ọmọ gan ara ọmọ tí ẹ lè fẹ àmọ́ wọ́n bẹ́ẹ̀ bí ọkọ rẹ ò lè o wọn yìí ọbẹ̀ tí wọ́n tẹ̀ ẹ̀ báyìí ọmọbìnrin ní ìyẹn tí ìyàwó ìjọ ọjọ́ ẹ̀ tí ọkọ ọ̀hún òun ló ń báyìí ọmọbìnrin kódà èmi ìṣẹ́jú mọ báyà ìjà lókun mọ báyà ìjà gbà tí ìjà ọ̀fẹ́ ń tẹ̀lé nípa tẹ̀lé ọkọ ní ndị ilé ndị ní ọmọ ní ọmọ ìyá kò gbọdọ̀ ndị o. ndị láàmú ndị sí ndị ní oúnjẹ ó ní ìyẹn làwọn ìjà ẹjọ́ ìjọ ọ̀láyà ọmọ tó gbé wá tó wá ní sẹ́yìn ó dé wọ̀. fàyíká ní tẹ̀kúrú ìyàtọ̀ tó ń bì yìí nà fàláàdì náà àárẹ̀ fún un. àmọ́ tó máa lè ní bí ẹ̀ka fáfẹ́ẹ̀sì àdìsù mi bẹ́ẹ̀ ò tí ì wọlé bọ̀ ní nǹkan kan bá ń tẹ̀lẹ̀ láàrin ìyà ìjẹ́ ìyẹn lè padà fi ọmọ yẹn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó rinlẹ̀ sí náà àwọn àfáà

kòránù káàkiri fara wa yìí ó ní kó mọ̀ sí wọ̀ bẹ́ẹ̀ ibi tí òun wà ní pé tí wọ́n ti ríra wọn torí pé láì fún òsì ìlera wọn yẹn kọ́ láti lè wáyé wọ́n ti dájú pé ápì ìlera rẹ̀ pé tó ní ìṣe mọ́ ẹ̀ka ti ṣe mọ́ lẹ́yìn tó ó gbọ́dọ̀ àwọn ìgbésí ayé dáadáa ò ní jẹ́ wọn. ọkùnrin yìí àtẹni bíbá ní òfẹ́ ìyá kọ̀yà fẹ́ mọ́ òfẹ́ ìyá kọ̀yà fẹ́ mọ́. so ìyẹn jẹ́ kó fi jẹ́ bẹ́ẹ̀. náà rọ̀bì ìbàdàn àwọn rọ̀bì ẹni tó fi ń pé ìyá rẹ̀ gbé wá fẹ́ ọkùnrin kan ní. tó bá rí ọkọ màmá ẹ̀ tó lè wá àgbáyà ọkọ màmá ẹ̀ ó rí àgbáyà ọkọ ìyá ẹ̀ o lóòótọ́ kó bí ọ bàbá gbé ọkọ̀ àwọn ẹ̀fẹ́ ti wí pé òun àti ẹ̀ ti di lọ́kọ láyà ara wọn bó ti wù kó rí bí agbẹ́dọ̀ tó lè ṣe ń bẹ́ẹ̀ náà ní ẹ̀ kò wọ́pọ̀lì tiẹ̀ tó fẹ́ òfin wájú tí wọ́n lè fẹ́ ọmọ tí ọmọ ọkọ rẹ̀ ẹ̀ bó ti wù kí wọ́n yẹ kí ó dùn tó torí bàbá tí ọlọ́run bá ń kó wá responsible tó bá fẹ́ obìnrin tó gbọ́mọ wá fẹ́ yóò dá ọmọ ti àtọ́mọ yẹn papọ̀ náà ni jíjẹ mímu iná ń lò ní òun ló ti wọn wọ́n ti wá tó wọ́n ní ẹ̀sìn wọn yẹn agbọ́dọ̀ gbọ̀ngàn ká ká mọ́nítọ̀ wọn tòtò wọ́n lẹ́kọ̀ọ́ àti ìfẹ́ra àti àlòkè wọ́n lẹ́kọ̀ọ́ àti ìfẹ́ra àti àlòkè náà. وحلائل أبنائكم الذين من أصلابكم bákan àwọn obìnrin tó jẹ́ lẹ́tọ̀ọ́ táwọn ọmọkùnrin ní ẹ̀rí ìfẹ́ wọn ìwọ náà lọ ọmọkùnrin ìyàwó ilé àwọn àná sì ṣe ìwọ náà tó náwó bẹ̀tẹ̀ ó nára ó bá wọn ló bá ní ah, ìyàwó kódà bí ọmọbìnrin yẹn ó kọ ọmọ yẹn kalẹ̀ lẹ́yìn nìka lẹ́yìn tí wọ́n fà lóhùn sí bímọ ìsọdún láti ṣẹlẹ̀ ẹ̀fẹ́ tí ó kì í kò gbọ́ ó bọ̀dà kọ́ ọmọ yẹn náà ní sọ́kà ìwé jáde ẹgbẹ́ kan fún yẹn máa lọ láti àìsàn ìdìbò ó yẹ kí ti lọ. kò sí ní ọmọ ẹ̀ náà kò sọ́ọ̀dì ẹ̀ tọ́jú ọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ torí wọn mọ̀ ní òṣèlú ẹ̀nà o tó yà kó tẹ̀lé lónìí èyí náà kàkí yà rẹ̀ ṣe bó o jáde ní kúfẹ́ tí o gbọ́n sáré ní ìlú ká àti mọ́wé à kó mọ́wé ti dìbò ara o èèwọ̀ láyéláyé nìyẹn a lè fẹ́ ọmọ ọmọbìnrin tí ọmọ ìlú ti fẹ́ ìdá ọmọ ìlú ọkùnrin yẹn kú ìyàwó ẹ̀ sọ pé ìyẹn sá ní ìwádìí fún pẹ̀lú àbí gbàgbà tó tọ̀ sọ́wọ́ a ìyá tó ní ọmọ bìrì tí bẹ ní ọkọ ní ìjọba ṣẹlẹ̀ láàárín àlè ìyá àtọmọbìnrin yẹn ẹ̀rọ ìdìbò ọkọ máa wá lóko ọkọ ọmọ yẹn ìwọ ní lábẹ́ Islam ìwọ mo àgbẹ̀dẹ̀ nù. táyé bá ti ń jẹ́ ní o ìdí àná وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف eléyìí ẹgbẹ́ ẹ̀kíje nínú àwọn ọ̀nà kéékèèké ìkejì ìsìláàmù ní ẹ̀rí fẹ́ra yín but by the contract nígbà míì ẹ̀tọ́ lè fẹ́ra yín àti sọ àwọn ọmọ síwájú ọmọbìnrin tí wọ́n gbé lọ fọ́kọ tí bàbá rẹ̀ bàbá àyà rẹ̀ tí ọkọ ìyá rẹ̀ bá ti wọlé tọ̀ ó lè padà fẹ́ ẹgbẹ́ ìyẹn wà sàkóńtàṣíà láìpẹ́ àti ìlú eléyìí kéèyàn fẹ́ àbúwá pẹ̀lọ́ papọ̀ àbí bèjì wọ́n lé bá lé kẹ́rin kó bá fún wọn papọ̀ ó ní tòlú wọn fẹ́ ara wọn láwùjọ ìṣúra wọn lẹ̀ mọ̀tò wọn fẹ́ papọ̀ àwọn méjèèjì ìwọlú lọ́rẹ̀ ìfẹ́ta àbẹ́bà àtàkùrọ̀ náà ni ẹ̀yẹ ìfẹ́ra kò lè fẹ́ bá àtàkùrọ̀ papọ̀ nínú kò fẹ́ bá àtàkùrọ̀ papọ̀. wọ́n ẹkún wá lè fẹ́ra ní ládọ̀ òfin ẹ̀sìn tí kò bá sí lọ́dọ̀ òfin tí kò bá sí lọ́dọ̀ ọkọ̀ má olùfẹ́ kejì ìkẹ́lọ́ àtọ́wọ́ dáadáa kọ́nà tó wà sàlùkù dáadáa wọ́n lè ní wọ́n lè fún náà lọ́wọ́ ní kọ́nà tó wà ọlọ́wọ́ fún nínú ọ̀kùnrán nìkan ìfà ọ̀kùnrán ní ẹgbẹ́ ní ìsáàbù ní fún ìfẹ́ ó sì dáhùn ìwọ̀ ya àwọn fẹ́ wá sílẹ̀ yorùbá ṣùgbọ́n lórí ó sì ń ké ó kò sí parí ìwọ̀ ya sí lọ́dọ̀ àfà ní àwùjá wọn ní láti ní kó padà sọ́hùn ó tẹ́kì ó dáàbò tó bímọ nínú tètè tọ̀lọ́ ó bímọ yẹn sáà lójú àgbà yẹn so ọ̀rọ̀ àwọn ó ti tó rí sí ẹ̀dùn báyìí náà ọmọ ilé ìjọ ìbà náà wọ́n wá ní àwọn wa kẹ́sùn nǹkan kan àwọn àmì àníbò wà bẹ̀rẹ̀ sí mari wọ́n ní nfa ọlọ́run ní káwọn wọ́ra àwọn ilé adá àwọn tí wọ́n náà kí wọ́n ṣe kí ọmọ yẹn àwọn dẹ̀ ń ṣe jù wọ́n. ìjọba àwọn ọmọ náà pé àwọn àwọn wá bá ẹ̀ tó ń gbé ìṣọ́ọ̀kì ẹ̀gbẹ́ yẹn tó tẹ́lẹ̀ sí yẹn ń ṣàwọn lára bá kan. tó bá rẹ̀ lọ àwọn òbí sọ pé sọ tó bá fẹ́ àbúrò ẹ̀ nísìnyí nípa ọkà àwọn ọba rẹ̀ wípé òun náà ló mọ ọmọ yìí sọ́dọ̀ tó mọ ọmọ yìí ò sí mọ ìdòyìn kankan gẹ́gẹ́ bí ìyẹn lórí ayẹyẹ ti fẹ́ lọ́nà tẹ́lẹ̀ àwọn yẹn gẹ́ ní òkú wọ́n kẹ̀kẹ́ mu. tó yóò ti mọ̀ láti ẹ̀rẹ́ ayé rẹ̀ wípé àbúrò jẹ́ ọ̀gá ìjẹ́ tó ìsìláàmù sàkó ẹ

àyẹ̀wò tí wọ́n á wo jíjà Usman tí wọ́n bá ní ìdájọ́ ara ní lẹ́sìn ó da níwà ó da ní ìlú Usman lẹ́sìn. àyẹ̀wò bá sọ bùkọ́ yà bú rẹ̀ náà ó yà tẹ̀. tó irú ìyẹn ó lè wáyé wọ́n jẹ́ sí ìpínlẹ̀ ní èèyàn fẹ́ kan nú wọn bóyá ìlú ìṣẹ̀lẹ̀ ilé tẹ́lẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ kọ́lù rẹ̀ tẹ́lẹ̀ ọ̀gá ìgbò tẹ́lẹ̀ èèyàn sì ní ìpínlẹ̀ kejì ó ní ìdílé ìdílé fẹ́ ní kí ìdèjì ò lè gbà mara ìlú lè gbà mara ìfáàlù papọ̀ ní orúkọ ọ̀sẹ̀sẹ̀ tó wọ́n ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé iná ọ̀gá ti tẹ̀lé àdá àtàwọn ẹ̀fọ́ àtakò ìfẹ́lúwà ẹ̀fọ́ àtakò àwùjọ ẹ̀fọ́ àtakò tábàbẹ́ jẹ́ ìlú òdodo àgbàlẹ̀ àdá yìí èyí tó wà tẹ̀lé ìrẹ́ bá pè kó ní àdá àwùjọ rẹ̀ bá àtàwọn pé aláìní ẹ̀jẹ̀ káńtà sí àwọn ní o kò sí oríire káàkiri níbi máa ń fún ọlọ́run ọba ìtọ́lọ̀ bá pẹ̀lú aláì káńtà orí ìdẹ́sílẹ̀ yìí káàkiri àwọn ìtọ́lọ̀ bá pẹ̀lú àwọn káàkiri aláì orí ìdẹ́sílẹ̀ yìí ààrẹ ìbá ìsinmi ọlọ́run ọba pàdé ìlú fún yẹn. ilé ẹ̀ gbogbo káàkiri síwájú yìí نعم إبتكري دادا وطلبات في الحرام تكبر في حرامي تكبر بعضه ببعضه في حرامي وطلبات في الحلال تكبر في حلالي تكبر بعضه ببعضه حلالي náà nípa lórí ẹ̀ gbogbo tó lọ wá kàkà rẹ̀ yìí tó bá ní sí ìyẹn bá ti kó sínú ẹ̀ rí nílẹ̀ àpàdé sára èyí tí ìyẹn bá ti ti síwájú ọlọ́run bá kò ní jìyàn àdúrà tẹ̀sán ti kára wọn nínú ìyá àkọ́nà ti kára gbogbo wà wọn fẹ́ tó bá ti wáyé nínú wọn sí lára kòkò kan rí ìsìláàmù yá sílẹ̀ fún yàn nínú ọmọ ọ̀hún ẹ̀ka ẹ̀nà ọ̀fọ́rọ̀ ọ̀gbọ̀n ní ìmọ̀ tábẹ́sọ̀ ọba aláàbòrúkì ìrọ̀bọ̀ oríṣẹ́ níparí ṣẹ́ni náà bá pẹ̀lẹ́ àdá àbókùnrin àwọn tó bá ti rí pé nínú àṣà èèyàn àbí nínú ìfẹ́ léèyàn àbí nínú àṣà àdílé èèyàn èyí tó lọ pè ní àwọn ọmọ yẹn àwọn ìdílé halal bóòlù ìjọba fẹ́ ṣe ó lórí fún ìdílé òṣèlú tó ń bá pàdé ó jẹ́ kó àwọn ìwé yìí àdáyé o ẹ̀yìn lè ní àwọn bó ẹ̀sẹ̀ pé mi náà ń bá lẹ́ tó bá fẹ́ ṣe mo dúró tì nílẹ̀ ìgbàgbọ́ tèmi for now ó kí n má lè ṣe ìlú ní ìyẹn ọmọ ẹ̀gbọ́n máa wọn àwọn ìbá látàrí

gbogbo àwọn ọ̀rísínébù and different excuses táwọn ń wá ìlú òfin ọlọ́run kò wà déléwù sábà ti jókòó sí irú àwọn rígbìsì tó ní ìtumọ̀ yẹn náà ní ìṣẹ̀lẹ̀ ìwọ̀ ìdí ìtumọ̀ sọ fún lọ́dọ̀ tó wà ní láàrùn kan bẹ lọ́dọ̀ wa ló ti rí fẹ́ náà àdúgbò kan ó lè fẹ́ àwọn ọmọ kan ní kódà ẹni tó bá tó wọlé ọkọ náà bó wà ní ìlú mi fira wọn ẹni tó kù kí wọn tẹ̀lé tẹ wọn fẹ́ra wọn tẹ wọn kàn dọ́mọ àdúgbò yìí tí wọn bàbá kẹ wọn tẹ̀ wọn dàgbò láti lọ́dọ̀ wà láti yá tó àwọn kan wọn yí bàbá wọlé lẹ́sìn wọn ó wá kó bá ṣe rí implementation yóò bá lóyún ẹ̀sìn ìmọ̀ yẹn ó di lójú àgbẹ̀ pẹ̀lú ìgbà ìyá mi. صلاه فلن تطلعون به سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك